لإمام أهل السنة أبي عبد الله أحمد بن محمد بن حنبل الشيباني عليه رحمة الله تي أنباكي كارلو نبتي آكالوني هنا تي الإمام الصويبي وخير هذه الأمة بعد نبيها أبو بكر الصديق ثم عمر ثم عمر بن عبد بن الخطاب ثم عثمان بن عفان نقدم أولاء ثلاثة نقدم أولاء ثلاثة كما قدمهم أصحاب رسول الله صلى الله عليه وسلم لم يختلفوا في ذلك ثم بعد هؤلاء ثلاثة أصحاب الشورى الخمسة علي بن أبي طالب والزبير وعبد الرحمن بن عوف والسعد والطلحة كلهم يصلح للخلافة وكلهم إمام ونذهب في ذلك إلى حديث ابن عمر كنا نعد ورسول الله صلى الله عليه وسلم حي وأصحابه متوافرون أبو بكر ثم عمر ثم عثمان ثم نسقط ثم من بعد أصحاب الشورى أهل البدر من المهاجرين ثم أهل بدر من الأنصار من أصحاب رسول الله صلى الله عليه وسلم على قدر الهجرة والسابقة أولا فأولا ثم أفضل الناس بعد هؤلاء أصحاب رسول رسول الله صلى الله عليه وسلم القرن الذي بعث فيهم وكل من صحبه سنة أو شهرا أو يوما أو ساعة أو رآء فهو من أصحابه لأ من الصحبة على قدر ما صحبه وكانت سابقته معه وسمع منه ونظر إليه نظرة فأدناهم صحبة وأفضل من القرن الذي لم يروه ولو لقوا الله بجميع الأعمال كان هؤلاء الذين صحبوا النبي صلى الله عليه وسلم وسمعوا منه فمن رآه بعينه وآمن به ولو ساعة أفضل لصحبتهم من التابعين ولو عملوا كل أعمال الخير آه إمام أحمد عليه رحمة الله wọ́n ní pé ọ̀rọ̀ nípa àwọn sọ̀hábà náà ni abẹ́sọ níbi kí ló fà tó fi di pé wọ́n tó kí ọ̀rọ̀ àwọn sọ̀hábà bọnú ọ̀rọ̀ àkídà nǹkan tó fà náà ni pé nígbàtí ó di pé àwọn sọ̀hábà yìí lọ tán wàhálà ń ṣẹlẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní tò àwọn sọ̀hábà síbi tó yàtọ̀ síbi tí Ọlọ́run bá tò wọ́n sí síbi tó yàtọ̀ síbi tí Ànábì sallallahu alaihi wasallam tò wọ́n sí pàtàkì jùlọ bí àwọn Khawarij àti àwọn Shia tó ṣe pé wọ́n ní àwọn àdìsọ́kà burúkú nípa àwọn sàhábà Ànábì wọn ló fà nígbà tó di pé ọ̀rọ̀ yìí wá di pé ń lọ tí ó di pé ń fẹ̀ ní ìròrí ìmọ̀ tọ́ àwọn sàhábà síbi tí ọlọ́wọ́n bó tò wọ́n sí níbi pé ká máa bú wọn ká máa sọ̀rọ̀ wọn láìdá ká máa ṣépèlé wọn kódà àwọn amí tí ẹ ń pè wọ́n ní kèfèrí sórí eléyìí náà ló mú ló fi di ọ̀kan nínú àkídà alìsúnna ipé kíyàn tó lè jẹ́ pé onísúnna ni ká tó lè mọ̀ pé ìpínlẹ̀ súnna ń bẹ ní ara lágbájá òun náà ni kó nígbàgbọ́ pé khayra áàdì il-umma ba'da nabiyyiha abubakar siddiq ipé àwọn tó lóore jù nínú al-umma yìí lẹ́yìn annabi tọ́lọ̀wọ́n rán sí al-umma yìí òun náà ni abubakar òun abubakar siddiq abubakar siddiq òun làkọ́kọ́ tàbá ní pé ta ló dáa jù nínú àlèhúnmọ̀ yìí tàbá níta lọ dájú nínú àlèhúnmọ̀ yìí òun náà ni abubakar siddiq subakana thumma umara bin al-khattabi lẹ́yìnà okò umar thumma usman bin affan bákaná ọka usman ọmọ affan imamu ahmadu ni nuqaddim awula isalasa كما قدمهم أصحاب رسول الله صلى الله عليه وسلم àwọn mẹ́ta yìí àwọn láti síwájú láàrin gbogbo àwọn sọ̀hábà ká tó lè ti ẹlòmí síwájú ẹni ká tó dákọ̀ ẹlòmí níbi ìgbọ́lá ìgbọ́lá fún àwọn mẹ́ta yìí agbọ̀dọ̀ kọ́kọ́ tí wọ́n síwájú náà kọ́lá Imam Ahmad ní lam fi dhalik wọ́n ní kò ìyapa ẹnu rárá lérí ọ̀rọ̀ yẹn ikú Abubakar òun ló dáa jù lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam bákanáà Umar ó tẹ̀lé Abubakar Siddiq bákanáà Uthman bin Affan òun ó tẹ̀lé Umar bin Khattab alayhim ridwanullah kọ́lọ̀ kọ́yọ́ ní sí gbogbo lápapọ̀ a rí pé bí wọ́n ṣe tó yìí ẹ́ pé gẹ́gẹ́ bó ṣe wà níbi khilafa yẹn ni pé jíjẹ khalifa lẹ́yìn gbàtí ànábì kú tán Abubakar Siddiq òun ni ogun rẹ̀ khalifa subakana lẹ́yìn Abubakar oko Umar lẹ́yìn Umar oko Uthman so al Ahmed Ahmad ní pé bí wọ́n ṣe tò tẹ̀léra wọn yìí gẹ́gẹ́ bí ẹni tó bá fẹ́ jẹ́ alùsúnnà táàmà pé lágbájá alùsúnnà ni ó gbọ́dọ̀ rí pé bí wọ́n ṣe jura wọn lọ náà nìyẹn nínú ipò ẹni pé níbi ìjẹ́ ẹrú ọlọ́run ìjẹ́ ẹni tí olúwa bá nífẹ̀ẹ́ sí torí pé ó ń bẹ nínú àwọn ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tánàbí ti ń ṣàlàyé èyí tó jẹ́ èyí tó lọ direct èyí tó jẹ́ indirect lápòjúwe anábì nípa Abubakar Siddiq radiyallahu anhu anábì law wuzzina imanu ahli بإيمان أبي بكر الصديق لرجحه إيمان أبو بكر الصديق كتبا مو إيمان أبو تنبلا يي إيمان بقبوان مسلم تنبا نبي سوري سوا تنبا وقبي إيمان أبو بكر الصديق سوري سوا تقبي تي àwọn mùsùlùmí sẹ́gbẹ́ kan tọ́gbé títí àwọ́bákiri nìkan sẹ́gbẹ́ إيمان أبو بكر Siddiqi yóò يعني yẹni kí ìmọ́ni rẹ̀ kìí ṣe ìmọ́ni kékeré ìgbàgbọ́ yẹn ó lágbára náà ló fi gba àkàìlákọ̀bù as-siddiq ẹni pé ẹni tó gba òdodo gbogbo tí Ànábì sallallahu alaihi wasallam bá wí ìmánì rẹ̀ ti dé stéjì pé kìí dáútù rẹ̀ kìí dáútù ẹ̀ níjọ́ tí wọ́n sọ fún Abubakar Siddiq ike Ànábì ma sọ fún wa pé òun mọ̀ jí lóru òní olóhun kọjá láti ìlú maka yìí òun sì lọ sí jerusalem láti jerusalem ẹnikí láti bethel maqdis òun sì gun òkè sàmàkì ìjìlá ọba ọlọ́wọ̀n ọba gbàtà ọba kìrìsì gbọ́ ó ní sadaqa pé òdodo ni bí kò sí rọmọ ẹ̀kọ́ dáùtù rẹ̀ rárá so bẹ́ẹ̀ ni láwọn oríṣiríṣiríṣi tí ó fi mọ̀ pé ọba kìrìsì dík ìmọ̀ nìrẹ̀ lágbára náà ni àwọn afáfimọ̀ sọ wáyé pé لم ينل أبو بكر الصديق ما نال إلا بما وقر في قلبه ipe ipò lánlá tí Ànábì sallallahu alaihi wasallam tó gbé Abubakar Siddiq sí ogboro eléyìí kìí ṣe pé nǹkan kan lójú kó rí tí bá ṣe pé illa bima waqara fi qalbihi tí bá ṣe nǹkan tí ó pọ̀ nínú igbáyà Ànábì sallallahu nínú igbáyà Abubakar Siddiq ní iman yẹni pé iman tó wà ní ọkàn rẹ̀ òun ló jẹ́ kí ó rí irú àwọn ipò ńláńlá báyìí yẹn ni pé tábà tẹ̀ wá ní pé afẹ́mọ̀ wo pé àwọn wo ni ẹni ọlọ́run tó sì pé mùsùlùmí ó lè sọ lásọ dájú pé ó dá lójú pé ẹni ọlọ́run lágbájá wòlé ọlọ́run lágbájá náà Siddiq bákan Umar ibn Khattab anabi sallallahu alaihi wasallam ó sọ nípa ọ̀rọ̀ Umar ikú lausalaqa عمر عمر طريقا لسلك الشيطان طريقا آخر ipe tí umar bá ń bọ̀ wá lọ́nà tí àṣetán èṣù tí bá ń bọ̀ ipe èṣù ó sì sá padà kò tó bẹ̀ kó pàdé Abubakar kó pàdé Umar ibn Khattab kí ló fà òun náà ni pé pẹ̀lú bí imani rẹ̀ ṣe lágbára tó ṣetán ò lè kojú rẹ̀ kó ló wọn pàdé rẹ̀ bí i dásí pé yàtọ̀ wá ní pé ṣetán ò ní wọ́n wà máa kọ́ láti máa ṣẹbú àbí láti máa sí lọ́nà so léyìí òun náà ń ṣàfihàn bí Umar bó ṣe jẹ́ ẹni tó súnmọ́ Ọlọ́run ọba látẹnu ànábì sallallahu alaihi wasallam so bákaná Uthman bin Affan Uthman ọmọ Affan náà

so anabi sallallahu alaihi wasallam ó fi rinlẹ̀ náà ni imam ahmed fi ní pé lam yakhtalifu fi dhalik tó ní kò síye méjì níbi ọ̀rọ̀ yìí kí ló fà tí imam fi ń fọ̀rọ̀ yìí rinlẹ̀ bẹ́ imam ahmed ó ní pé ńgbà tó di arin kan àwọn kan wọ́n sọ pé ipò tí abubakar siddiq tó wà tó jù póhun náà ni khalifa alákọ̀ọ́kọ́ ipé kìí ṣòun ló yẹ kó lẹ́tọ̀ síbẹ̀ ali ló yẹ kó wá bẹ̀ yẹn ni àwọn shia so eléyìí ìsọkúsọ tí kò bá mu tó jìnà sí òdodo ni torí pé àwọn ọ̀rọ̀ oríṣiríṣiríṣiríṣi náà ní ń bẹ nínú hadith anabi sallallahu alaihi wasallam tó ṣe pé èèyàn mọ̀ pé Ali fúnra rẹ̀ gan òun gan ò tí ẹran kan pé mo fẹ́ di khalifa kò rán kan rẹ̀ hadith kan bẹnu sahih Bukhari ipe ní àárọ̀ ìjọ tí anabi sallallahu alaihi tí ó lọ lè

wọ́n ní báwo ni ó ṣe rí ànábì sí olóhun ti rí ojú ànábì yìí bí ojú àwọn Bani Hashim sápá gbàlagbà lóhun ó ní bí ojú àwọn Bani Hashim àwọn ìran àwọn bí ṣe máa ń rí tí àsìkò kú wọn bá tó náà lòun ti rí lójú ànábì yìí so a Abbas ni a mi ò ní bèèrè o pé tá sọ pé láíláí à ní débẹ̀ mọ́nù alìyà ni a mẹ́jà àbí ní kankan mọ́ so mi pé kò tí ẹ̀ sí pé àpẹẹrẹ ipé bóyá wọ́n bí ànábì ní nǹkan yẹn rí ní wọ́n tẹ́ fẹ́ bí gan àbíkọ́ ànábì sọ̀rọ̀ nípa pé àwọn mọ̀lẹ́bí òun náà ni bóyá ní pé àwọn tí àwọn èèyàn rí òun náà ni pé Abubakar so bákan náà anabi sallallahu alaihi abubakar siddiq àwọn èèyàn kan wá anabi wá arábìnrin kan wá wá wọ́n wá ní anabi wá ní kó padà wá wọ́n wá ní tí ń bá bá ọmọ ń kọ́ ka anna tashki al-mauta ó ní ọ̀rọ̀ yìí ó o ikú ọ̀rọ̀ yìí ó lé ó lè já sí ikú anabi ní in lam tajidni fa'ti ababakar tọ́ọ̀ bá bá mi lọ lè bá abubakar siddiq ṣùgbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ yìí náà làwọn èèyàn tújọ náà fi ní pé Abubakar Siddiq yìí òun ni kó wá lẹ́yìn annabi sallallahu alaihi wasallam suna ni mama ahmed fi ní pé lam yakhtalifu fi dhalik ìpele yẹn ò ti ẹ̀ ní pé ìyàn ò jíyàn rẹ̀ rárá kò sí àpẹnu mẹ́ tabatun gbọ́lá fáwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí yẹni pé Abubakar Siddiq Umar àti Uthman tàbá gbọ́lá fún ọ̀tọ́ pà wọn ni wọ́n ṣàwájú ó tó wá kú ashabu shura al-khamsa àwọn tí wọ́n jòkó láti ṣe shura àmárùn náà tó ń ṣe shura yẹni pé tó ń ṣe ìmọ̀ràn lérí pé ta ni ayan ni khalifa ara wọn ni Ali bin Abi ẹ̀rí pé wọn lọ wá jẹ khalifa ẹlẹ́ẹ̀kẹrin lẹ́yìn ìgbà tí Uthman jẹ tán bákanáà wọ Zubair bákanáà Zubair bin Awam wa Abdurrahman bin Auf wa Sa'id wa Talha kulluhum yasluhu lil khilafa gbogbo àwọn márààrún ta kàyí àwọn náà lẹ́tọ̀ọ́ kí wọ́n jẹ khalifa torí àwọn ni wọ́n padà ń ṣe ṣúgbọ́rọ́ ni wọ́n ń ṣe màràn àwọn ń bẹ nínú àwọn kọmití tí ń ṣe mọ̀nà pé tàníká mú o tàníká yẹ kalẹ̀ tó imamu ahmed ní wa kulluhum imamun gbogbo wọn pátápátá aṣáájú ni wọ́n nínú ẹ̀sìn yìí wa nadhabu fi dhalika ila hadith ibn umar wọ́n ni tí ọ̀rọ̀ yóò fi yanjú wọn náà ni ورسول الله صلى الله عليه وسلم حي وأصحابه متوافر أبو بكر ثم عمر ثم عثمان ثم نسكت ó ní pé àwọn táwọn àwọn máa ń ka táwọn bá ń ṣóǹka àwọn sọ̀hábà nábì táwọn bá ń to àwọn sọ̀hábà nábì láyà nábì kódà nábì sallallahu alaihi wasallam hayyun ó wà láyé ń gbà wọn wa ashabu mutawafirun àwọn sahaba rẹ̀ náà tó pọ̀ tán bá wọ́n ká àwọn àwọn ní abubakri thumma umar thumma usman àwọn àdákẹ́ tí bóyá tán bá ń ká àwọn tí wọ́n jẹ́ aṣáájú inú àwọn sahaba nabi àwọn táwọn mọ́ ń ká nìyẹn tán ti ká àwọn àdákẹ́ wọ́n níbi àdísìmí òun wá gbé wá pé thumma natruku ashaban nabi sallallahu alaihi wasallam la nufadilu bainahum ipe lẹ́yìn gbàtà bá ti kàwọn mẹ́tẹ̀ta yìí àwọn yòókù àìyí sọ pé ẹnìkan lójú ẹnìkan lọ mọ́ àìyí sọ pé ẹnìkan òun lójú ẹnìkan lọ àwọn táà mọ́mọ̀ pọ́n ju everybody lọ Abubakar atuka Umar aka Usman àmọ́ yòókù àìyí sọ pé lágbájá jù lágbájá jù làkásígbè jù làkásígbè lọ so léyìí ó ń jẹ́ pé gbíyànṣe lè gbọdọ̀ mọ́ tó àwọn sàhábà Nábì níbi

Uthmanu àti Ali àwọn ìmẹ́ni tí àwọn ètò àwọn olùsọ pé lágbàjá lójú lákásìbì lọ àmọ́ níbi khilafa yẹni pé níbi jíjẹ́ khalifa àwọn tó pé Uthmanu lẹ́yìn náà ọkàn Ali Sheikh tó wá ní thumma min ba'di ashabi shura lẹ́yìn gbàtàwọn bá tó ka àwọn asábù ṣúrọ̀ ìtàn yẹn nípa àwọn márùn takà yẹn àwọn tó wá ka ahàlù badirin àwọn tó ma ń gbọ́lá fún gbogbo tó bá tún jẹ́ àwọn tí wọ́n jagun badir minil muhajirin inú àwọn tí wọ́n ṣe é jira àwọn tán bá nabi wá láti madina aláti makka tí wọ́n jagun badir àwọn òkè ah, àwọn náà tó kàn àwọn ma ń gbọ́lá fún wọn thumma ahàlù badirin bákanáà àwọn tó wọ́n tó gbọ́lá fún àwọn tí wọ́n tó jẹ́ àwọn ara badr ẹni pé àwọn tí wọ́n jagun badri minal ansor náà tó ń jẹ́ ara madina ṣùgbọ́n ni pé àwọn kọ̀kọ́ pàtàkì àwọn gbọ́lá fún àwọn tí wọ́n jẹ́ ara mẹ́kà tó sì jagun bákan náà ìtẹ́ jagun badri rùn bákan náà àwọn tó wọ́n gbọ́lá fún àwọn ara wọ́n ni min ashabi rasulillah ala qadri al-hijra

nínú àwọn sọ̀hábà nẹ́bí ó ṣàìsí látara pé kí ni ó ṣe tí ó jẹ́ kí àwọn èèyàn kí wọ́n fẹ́ bínú sí kódà Umar oníkóhun pánjọ́ yìí ẹni ẹni Hatim bin Abi Balta ó ní pé wọ́n ní àwọn mùsùlùmí ti ń pláàni ogun pẹ̀lú àwọn kan ní ìlú kan ó wá sáré gbé ẹnìkan dìde ibi kọlọ̀ lè sọ fáwọn tó jẹ́ mọ̀lẹ́bí òun ó wá fún wọn ní lẹ́tà ló fi rán arábìnrin kẹfẹ́ kọ́ lọ lè jíṣẹ́ bí ṣe ń lọ náà lára fu anẹ́bísọ̀ ó ní kí wọ́n lé kọ́lé arábìnrin òun ìgbà tí wọ́n lé wọ́n bá so wọ́n ní kó mú tí mẹ́ lọ́wọ́ rẹ̀ wá kò jẹ́wọ́ ní kó síyàn kọlọ́wọ́n so ìgbà tó ṣáyà ó padà jẹ́wọ́ lẹ́tà ibi irun rẹ̀ bàtán padà rí ọjọ́ pé Hatim bin Abi Balta'a òun ni ó fún ṣùgbọ́n sí dípọ́ gbọ́ tọ́rọ yẹn ṣẹlẹ̀ Umar inú ti bí Umar ni wọ́n káwọn pàá pé munafiki lè léyìí anábi nílá shahida badran innahu badri pé àwọn bá jagun pé ó bá jagun Badr ṣùgbọ́n mọ́ sọ pé nínú àwọn tí wọ́n ní ipò lára ọ̀dọ̀ ọlọ́run ọba ẹ̀rìn làwọn tí wọ́n jagun bádàrẹ̀ hùn sí pé gbogbo tó bá lè ṣe tí wọ́n bá ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run ọba ti ṣe àmójúkò lórí àwọn ẹ̀ṣẹ̀ wọn ogun bádù torógun lẹ́yìn gbàtà nẹ́bí sọ̀rọ̀sọ́làmù dé Madina sogun àkọ́kọ́ jà tán kọjá náà nìyẹn ṣogun yẹn wá lè débi pé àwọn mùsùlùmí wọ́n ma ń gúnwẹ́ ẹnikẹ́ bí ọgọ́rùn mẹ́ta ó lé náà àwọn mùsùlùmí àwọn kèfèrí tó ti wá pàdé wọn àwọn jẹ́ bí 1000 mú kí wọ́n dọ́bù àwọn mùsùlùmí lẹ́mẹ́ta so àwọn tó wá dúró tó jagun pẹ̀lú àfaradà yìí anábì ni pé á ah, bá ọlọ́run wá sàmójúkò fún wa so eléyìí náà ni àwọn sàhábà fi ní pé náà ni Imam Ahmad fi ní pé lẹ́yìn àwọn ahlu shura ta kàkalẹ̀ àwọn tí wọ́n jagun Badr tán jẹ́ ara Madina tán jẹ́ ara Mẹ́kà bákan náà àwọn tí wọ́n jagun Badr tán jẹ́ ara Madina so lérí bí wọ́n bá ṣe ṣe jíra wọn yẹn ni pé wọ́n ṣe tètè dé àtúbáyé ti wọnú Islam sí si, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a ṣe máa ń fún wọn ní ọlá bẹ́láàrù súnmọ̀ ṣe gbé ọlá fún wọn so wọ́n ni súnmọ̀ abdullu nas ba'da awula wọ́n ni lẹ́yìn náà àwọn ẹni wọ̀nyí lẹ́yìn ìgbà tá dárúkọ àwọn ẹni wọ̀nyí tán ba'da awula ashabu rasulillah wọ́n lẹ́yìn àwọn sàhábà tá dárúkọ yìí tí ó ní pé gbogbo àwọn sàhábà láti kó síbẹ̀ pé lẹ́yìn ìgbà àwọn tó bá jagun bad tó jara maka àwọn tó jagun bad tó jara madina so bákaná ah, gbogbo àwọn tí wọ́n wọnú islam sàbẹ́kọ̀ awalan fa awalan bọ́ sí tó tẹ̀lera wọn mí kò gbogbo àwọn sàábà nabi sallallahu alaihi wasallam àwọn nabi yìí náà gbogbo wọn yányán kúrò tán bá ní nǹkan táwọn gan ṣe tó jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ sọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ó ti ṣe àforíjì fún wọn torí pé gbogbo àwọn yìí Ọlọ́run bá dìdì sọ inú Suratu Tawba ni àyà 100 ipé laqad taba Allah ala rasul ipé Ọlọ́run bá ó ti gba tútúbà òjíṣẹ́ rẹ̀ ẹni kí ó gba tútúbà nabi sallallahu alaihi ẹni kí gbogbo tánà bí bá ṣe tó já ìṣe ọlọ́nsà rẹ̀ wal muhajirin ọlọ́lọ́wọ́ tó forí ti gbogbo àwọn tán jẹ́ muhajir torí pé kí ni ẹni tí bá máa ń ka tíra àwọn tí mo dárúkọ lẹ́ka àwọn ṣe àyẹn kódà dòní tí wọ́n máa mú wá náà ni pé bóyá nǹkan tó ń jẹ́ àwọn àṣìṣe tó ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn sàhábà wọ́n máa mú wá wọ́n ní ẹ̀rí sàhábà kan ló ṣe báyìí sẹ́ni olè ń sọ pé wọ́n ni mímọ́ ni wọ́n ló ṣe báyìí o sẹ́ni mímọ́ nù ní sọ wọ́n ti gbàgbé in tí al-Qur'an tó sọ kọ́ránù tó le jù wọ́n ma dákọ̀ sọ́ábà mẹ́ pé ẹ̀rí ike ẹni pé sọ́ábà ni ẹwùn bó ṣe ń tìdí níjọ ogun so torí àwọn ọ̀rọ̀ <coughs> pàtàkì jùlọ ń bí gazelle Tabuk ní gaza Tabuk so tó ṣe pé ogun yẹn lé ogun yẹn ní agbára ṣùgbọ́n tó yẹ pọ̀lọpọ̀ wọn sọ pé ah ẹ̀mí àwọn gbọ́n níbi ogun yìí kódà àwọn fẹ́ ṣẹ́rí tán tó ti bẹ́ẹ̀ náà ọlọ́wọ́ bá sì wá yanjú ọ̀rọ̀ rẹ̀ yìí Tauba àyà 117 kìí ṣe àyà ẹlẹ́kẹwàá kìí ṣe àyà 100 117 ọlọ́wọ́ bá yan ibi laqad Allahu ala nabi ọlọ́wọ́ bá ní mo ti foríjìn annabi wal muhajirin àti àwọn muhajirin àtàwà láti makka tán wá sí madina wal ansar àti àwọn ará madina gan tí wọ́n ràn wọ́n lọ́wọ́ alladhina taba'uhu àwọn tó ṣíkí wọ́n tẹ̀lé annabi sallallahu alaihi wasallam min ba'di ma kana yazigu qulubi fariqa lẹ́yìn ìgbà tó ṣe pé ọkàn àwọn kan gan ó ti fẹ́ yẹ tán ti fẹ́ sẹ́rí pé ah fìtínà ìfẹ́ pọ̀ mínihùn láàrin àwọn sọ̀hábà yẹn náà olúwa ni thumma taba alayhim olúwa ni lẹ́yìn ìgbà náà mo tẹ̀wà tó forí jà wọn náà innahu bihim

anábi ni eh, imamu ahmed wọ́n ni wà kullu man sahibahu sanatan ẹni tó wá ṣe pé ọdún kan ló fi ṣe sahaba ló fi ṣe suhiba yẹni pé náà ló fi bá anábi sallallahu alaihi wasallam wà ọdún kan péré nínú ṣẹ̀mí ayé rẹ̀ aw shahran àbóṣù kan aw yawman àbí ìjọ kan péré aw sa'atan àbí wákàtí kan yẹni pé kíyàn lu 24 hours pẹ̀lú annabi péré àbí kí o lo wákàtí kan péré àbí yàn lo oṣù kan àbọ́dún kan so wọ́n nírú ẹni yẹn awọ́rọ̀ áàù àbútí rí ànábì ni fàwọ́wá min ashabihi ẹni yẹn ti wà nù sọ́ábà ànábì lókùnbà tó bá ṣe pé ọgbà fún ànábì sallallahu alaihi wasallam tó gba islam gbà àtàn bẹ láyé lásìkò annabi sallallahu alaihi wasallam irú rẹ̀ ni ọba abasha ọba ethiopia tí wọ́n pè ní ẹ̀mẹ́yẹni najashi elmelku najashi ìgbà tí wọ́n gbé wá dáwà lọ sọ́dọ̀ rẹ̀ lápẹ̀lẹ̀ wọ́n yìí ìgbà tí wọ́n gbé ẹran tán gbé dáwà yẹn dé ọ̀dọ̀ najashi tán gbé dọ́dọ̀ rẹ̀ tí Ja'far bin abi talib tó náà jẹ́ ọ̀kan nínú àwọn ọkọ̀ anabi sallallahu alaihi wasallam nìkínú àwọn àbúrò bàbá anabi sòun ló lédè àwọn ikọ̀ yẹn lọlẹ̀ bá najashi ìgbà tí wọ́n débẹ̀ wọ́n sì wá sí fún najashi najashi ní òun gba islam àmá kò rí anabi sallallahu alaihi wasallam so irú gbígba islam tó gba islam yẹn anabi ń bẹ ní mẹ́kà òun bẹ ní habasha

ọgbà islam fún àná pẹ̀lú ọgbà ọgbà islam lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam torí pé kí n tó wá pé rírí ànábì ni ẹ̀wọ̀n kẹbí imam amur ṣe gbé kalẹ̀ wọ́n ni wà kullu man sahibahu sanatan ẹn tó bá ń jẹ́ sọ̀hábà ànábì <coughs> lọ́dún kan ìtumọ̀ rẹ̀ ni pé ó ti wọnú islam nù kọ́ ni ọdún kan péré nílẹ̀ fi lò pẹ̀lú ànábì o aw sanatan aw shahran àbí oṣù kan péré islam mùsùlùmí oṣù kan pẹ̀lú rẹ̀ aw yawman àbí kan kan bẹ́nu sahih bukhari wípé àwọn ọmọ ni wọ́n kúra wọn sallallahu alaihi wasallam wọ́n wá lo 40 wa wa sí àti bàbá níbẹ̀ ní àbí bàbá nìkan anábi sáàrì sí sí wọn anábi wá rí pé ẹ̀mí wọn yóò ti máa falé anábi ní kí wọ́n padà sílé lẹ́yìn ogójì ọjọ́ yìí anábi wá ní ṣẹ́rí tẹ́ gbọ́ yìí gbogbo tí wọ́n kọ yìí ẹmọ lọ lè kọ́ àwọn èèyàn yìí nà nílé so léyìí ó túnmọ̀ sí pé nìyẹn náà 40 days sọ́lọ́ pẹ̀lú anábi yẹn so wọ́n ti di sọ̀hábà anábi sallallahu alaihi so a ó sa áwúyá ó mọ́kànlá wá ṣe pé ìjọ kan péré lẹ́lẹ̀ ẹ̀fẹ́rà nàbí gba Islam ní òfin mọ́ ní ẹwà àwọn Abu Jahl Abu Talib ṣe bí wọ́n rí ànẹ́bí kọ́lá àwọn ìgbà wọ́n bí tí tí tí tí tí wọ́n náà ni tí tó fi kú wọn ò gbà fún kìí ṣe pé rírí ànẹ́bí nìkan ni pé kíyàn Islam ẹni tó bá gba Islam kọ́lá tó wá sí wákàtí so ó ti di sọ̀hábà ànẹ́bí ẹniyàn mú wá ní ìjẹ́sọ̀ àbà nábì ọlá ìjẹ́sọ̀ àbà wọn ala qadri ma sahibahu gẹ́gẹ́ bá ṣe bá ṣe bá nábì ṣe sí náà ni yóò ṣe máa ní ọlá ìjẹ́sọ̀ àbà yẹn wa kanat sabiqatuhu ma'ahu bákaná ìjẹ́ aṣá ìtètè wọnú ìsìláàmù yẹn yóò jẹ́ tiẹ̀ ipé ara àwọn ìtè wọnú ìsìláàmù ní so yóò máa jẹ́ wàsẹ́bí àmìnìhù tó tún gbọ́rọ̀ lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam wà náà bọ́rọ̀ ilé ìhì náà bọ̀rọ̀tàn tó sì rí annabi ní rírí báyìí gbogbo àwọn báhùn ọlá rírí annabi yóò wà fún wọn ọlá gbígbọ́rọ̀ annabi yóò wà fún wọn bákanáà ètò pa bàbàrì jù ní pé ọlá ìgbàgbọ́ ìní ìgbàgbọ́ sí annabi sallallahu alaihi wasallam tó kún gẹ́gẹ́ ní jẹ́ as ẹni tó wá kéré jù ní ìṣepọ̀ pẹ̀lú ànábì yẹni pé ìṣe ìjẹ́ sọ̀hábà pẹ̀lú ànábì ẹni tó ṣe pé ìgbà díẹ̀ náà lólò pẹ̀lú rẹ̀ ẹni títí ẹ bá kéré jù minal qarni alladhina lam yaraw huwa afdalu ẹni yẹn lọ́lá ju minal qarni alladhina lam yaraw ju àwọn tí wọ́n rí ànábì lọ kọ́lá ìrírí ànábì tó rí ànábì yẹn pẹ̀lú gbàgbọ́ rẹ̀ ó ti ju àwọn tí ò rí lọ walaw laqulla bi jami'il a'mal mọ́mú ahmed ní ara láti wọ́n ní tó fi ju anybody lọ òní pé kọ́dà tí wọ́n bá pàdé ọlọ́run pẹ̀lú èyí yòówù iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe ẹni kí gbogbo ìwà tán bá wù àṣìṣe tán bá ṣe ẹ̀ṣẹ̀ tí wọ́n ní walaw laqulla kọ́dà tán bá pàdé ọlọ́run bi jami'il a'mal pẹ̀lú gbogbo iṣẹ́ tó lè wù kán ṣe ẹni kí gbogbo ẹ̀ṣẹ̀ tó lè wù kí wọ́n ní ẹnu pé wọ́n rí ànábì sallallahu alaihi wasallam wọ́n gbà fún ànábì sallallahu alaihi wasallam wọn ò sì jáde kú nínú Islam lẹ́yìn gbàtà nábi kútán tura nǹkan bẹ tó kí wọ́n padà jáde kú nínú Islam lẹ́yìn gbàtà nábi kútán irú ẹ̀ ni àwọn tí wọ́n láwọn ní wà lórí khilafa wọ́n láwọn ní àwọn ọmọ kírun àwọn ọmọ gbàwẹ̀ àwọn káwọn wọn kó dúkìá wọn lọ fẹ́ nìkan kó mọ̀ wá ní wọn mọ̀ fún àwọn aláìní àwọn onílẹ̀ gbà yíhun Abubakar Siddiq ó dìde sí wọn ó sì bá wọn jà ogun yẹn pè ní gazwatu ridda ogun ridda yẹni kó ogun àwọn tó láwọn ò Islam tó láwọn ní yọ zakama so Abubakar Siddiq ó bá wọn jà tí ogun yẹn sì ní agbára so gbogbo irú àwọn ẹni yìí

aljanna àwọn musulmi wọ́n pè haudu ní pé wọ́n ni haudu nabi sallallahu alaihi wasallam ní pé omi àbàtà tí annabi sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ bá fún tọ́ gbogbo èèyàn tó jẹ́ musulmi ni wọ́n fẹ́ wá máa mú mi nínú odò ohun annabi sallallahu alaihi wasallam wá sọ pé wọ́n máa lé àwọn kan tó bá dijọ́ yẹn kí wọ́n máa lé wọn kúrò níbi omi yẹn gẹ́gẹ́ bí ẹni tó ní rankumi

àwọn tí mo mọ̀ ní àwọn sọ àwọn mọ̀láíkọ̀ mọ̀ wádá lóhun pé innaka lam ta'rif ma ahdathu ba'dak bí a ọmọ nǹkan tó padà ń dálẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n ti padà yẹyàkúyà wọ́n ti yí padà yẹnyán gbogbo tó gbé wá wọ́n ti láwọn ọ̀gbá mọ́ àwọn afá ma ń lo àdísì pé a jẹ́ pé anábi sallallahu alaihi lẹ́yìn gbàtánábi ti kú alábí ọmọ kan ti ń ṣẹ̀ láyé mọ́ ò tó kú bá ti kú kọ̀mọ̀ tí ń lọ láyé má kí ọmọ ní ẹn òkú padà wá lé òsìkíní kan ọ̀tàkó tí anábi sallallahu alaihi wasallam tó mú wá fún wa anábi ní àwọn màláíkà mọ́ sọ fún pé ọmọ tí wọ́n ti yà lẹ́yìn rẹ̀ ni ghayyaru wa baddalu wọ́n ti yí padà yányán wọ́n ti pa ẹ̀sìn rẹ̀ dà yányán nǹkan mí sallallahu alaihi wasallam kú tán tí wọ́n ní walaula a'mal

èyàn ò lè lọ́lá tó ẹni tó ṣe pé ó kéré jù ní ìbá nẹ́bí sọ̀rọ̀ sọ́làmù ṣe ẹni kí bóyá nẹ́bí ní ọjọ́ kan péré gbogbo iṣẹ́ tó mẹ́lẹ̀ wù káwọn tí ó tẹ̀lé wọn tó ń jẹ́ tàbíùn tó bá ṣe kò lè lọ́lá tó àwọn tí wọ́n ń ṣe jẹ́njẹ́ sọ̀hábà nẹ́bí sallallahu ẹ má bú sọ ábà mi àwọn tí wọ́n rí mi tó sì nígbàgbọ́ sí mi ẹ má bú wọn o tí wọ́n sì kú lórí ìgbàgbọ́ wọn ẹ má bú wọn o Ànábì ní law anfaqtum ma fil ardi dhahaban Ànábì ní tó a pé Ànábì ní pé law tó wá jẹ gold náà lẹ́nà tẹ na tó tó òkè sóbi níbi rẹ̀ wáyà mi ogun akútẹ bá na tó tó òkè ńláńlá tó tó náà lẹ fi ṣe sàárà tí n gàyẹ́ tó wá jẹ́ gold òkè tó jẹ́ gold lẹ wá fi ṣe sàárà anábi ni kò lè tó nisfa muddi ahadinam lam káwọn eléyìn ọkàn fi múdù sáwọn tí jẹ́ múdù wọn níbi pẹ́rẹ́gi káwọn kàn mú pẹ́rẹ́gi bóyá pẹ́rẹ́gi ráìsì àfi pẹ́rẹ́gi ọkà àbí jéró káwọn fi ṣe sàárà kódà anábi ni kódà tán bá tún lo ìdájì tó pé ìdájì pẹ́rẹ́gi gan ni wọ́n lò pé iṣẹ́ rẹ̀ táwọn bá ṣe ó lọ́lá ju ti àwọn tó wá lẹ́yìn wọn lọ so anabi sallallahu alaihi wasallam bí ó ṣe sọ àwọn ọ̀rọ̀ yìí ni pété bá lẹ́ ṣiṣẹ́ tíṣẹ́ yẹn tóbi gẹ́gẹ́ bí òkè Uhud òkè Uhud lànàbì hàn tẹ́ná ẹ̀nà owó tó jẹ́ gold tó wá tó òkè Uhud àwọn sọ tó ṣe pé owó tí wọ́n náà kò ju gẹ́gẹ́ bí múdù kan lọ

tó sì nígbàgbọ́ sí ànábì walau sa'atan kọ́nà tó bá ṣe pé wákàtí kan péré pẹ̀lú fíra ànábì tó sì gbà fún afdalu imam ahmad ní pé irú ẹniyẹn ọmọ lọ́lá li sahbatihim min at-tabi'in ọlọ́lá nítorí pé ó rí ànábì ọgbà fún ànábì wọn lọ́lá ju sallallahu alaihi wasallam ní àwọn afáfin ṣàlàyé turan ìlú mọ̀ ń ṣàìṣe wọ́n ni Uwais al-Qarni anabi sallallahu alaihi wasallam ó ní tí Umaru bá rí ipé kó sọ pé kó ṣàdúwà fún ọ Uwais al-Qarni anabi dídí pé pé òun ni sayyidu tabi'in ipò òun ni ẹni tó ń jẹ́ ẹni tó lọ́lá jù anabi wá ní anabi sọ pé Umaru wọ Umaru tó bá rí mo sàsọ́lẹ̀ fún wọn ṣẹ̀bí kó sàdúwà fún wọn anú wa mọ́ sọ pé a jẹ́ pé Uwais ó ju Umaru lọ́nu bí kí ló lé tí ànábì fi ní kó sàdúwà fún so àmọ́ pẹ̀lú kọ́ídà pé àwọn sàhábà kọ́nà bá ṣe pé wákàtí kanábá ló pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam tán nígbàgbọ́ sí wọ́n ju gbogbo tàbí ẹ̀hùn lọ náà làwọn afáfi lè fi rinlẹ̀ pé láíláí Uwais kò tó Umaru náà wọ́n sọ pé a jẹ́ pé tí ọ̀rọ̀ ń túmọ̀ ní pé du'a'ul mafudul lil fadil ipi ẹni tí ó júyàn tí yàn jùlọ ń gbà míì èyàn a máa sàdúà fún yàn kò túmọ̀ sí pé ẹni ń ju ẹniyàn lọ so nígbàtí ó mọ́rún sí rí bí ó mọ́rún ṣe lé òun lọ sí hajj òun rí àwọn ará Qarni ṣùgbà tó ń rí wọn òun bí ọkùnrin mọ̀lẹ̀ yìí ti wá wọ́n ní kọ́rùnlá kọ̀rùnlá wọn ti wá àwọn wá bèèrè pé ǹjẹ́ mẹ́nìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Uwais umaru júwe rẹ̀ fún wọn ni à ìyàn rí dèrèdè umaru ní ẹ̀dàkùn tí ẹ bá sí ń bọ̀ wá lọ́rún tí so wọ́n mú Uwais gbà umaru umaru pé ó umaru ń pé ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ń bẹ ó ní ìyá nìkan ní bẹ so lára ìròyìn tánàbí sọ fún un ikú ìyá ní òní láyé ṣùgbákaná anábì tún bí Umar tún bí ikú ṣe ẹ̀tẹ́ ti mú orí àìsàn kan ní jẹ́bẹ̀ àìsàn ẹ̀tẹ̀ tí ma ń ba ni so ti wá bóòlù ti wá ṣe olóti san níbo ló tí ó ti san sí olókù síbi inú pé ẹ̀gbẹ́ kan kù díẹ̀ níbi inú umaru ni ìwọ náà ni ẹni tí ń wá tí kò tọrọ kó ṣàdúwà fún so bí tí mo fẹ́ lómẹ̀ ẹgẹ́ ni pé tóun ti irú ọlá ńláńlá tí Ànábì sallallahu alaihi wasallam tó fi ròyìn wéṣù yìí alqarni tóun ti bẹ́ẹ̀ náà kò lè lọ́lá ju ẹni kódà kò lè lọ́lá tó àwọn jọmọ kéèkèé inú àwọn sọ̀hábà Ànábì tí ti gbà fún Ànábì sallallahu alaihi wasallam bí Abdullahi ibn Abbas bi Anas ibn Malik so kò lè ní ọlá tó wọn so látara pé kíni àwọn rí anabi sallallahu alaihi wasallam direct àwọn sì gbà fún anabi sallallahu alaihi wasallam wọ́n jẹ́ sahaba anabi Imam Ahmad wọ́n ní walau amilu kulla a'malil khair gbogbo sẹ́yìrú gbogbo tí ń jẹ́ iṣẹ́ rí tó lè wù kí ṣe kò lè ní ọlá tí àwọn sahaba anabi sallallahu tí wọ́n ní bó ṣe lè kí sọ́ábà yẹn kó kéré tó sólèyí náà ni in tí Imam Ahmad alayhi rahmatullah tí wọ́n fi rinlẹ̀ láti fi ma ti ń jẹ́ àkídà alìsúnà tó wal jama'a ipe nípa àwọn sọ̀hábà so láti ma bí wọ́n ṣe rí bí wọ́n ṣe tó torí pé Ọlọ́hun subhanahu wa ta'ala tí wọ́n wọnú islam minal muhajirin wal ansar nínú àwọn tán jẹ́ àwọn tí wọ́n ṣe jíra wá láti makka wal ansar àtàwọn tí wọ́n jẹ́ ara madina tí wọ́n gba àwọn ará makka lálejò ọlọ́ni walladhina taba'uhum àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé wọn pẹ̀lú dáadáa radiyallahu anhum mo yọ́nú sí wọn wa radu anhu mo yọ́nú àwọn náà yọ́nú sọ́lọ́run yẹni pé àwọn sàhábà yẹn ọlọ́run dákọrọ sáájú pé àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n ṣe hijira ọlọ́run ní òun nífẹ̀ẹ́ sí wọn ọlọ́run wá ní wa a'adda lahum jannatin tajri tahta al-anhar olúwa ni mo wá ti pèsè aljanna kalẹ̀ fún wọn tó ṣe pé akérèmọdò omi yóò mọ̀ sàn ní abẹ́ rẹ̀ yẹni pé aljanna tó ṣe pé kò sí irú rẹ̀ ṣùgbákaná káfílé máa rí àwọn ẹni tí imamu amadu sọ ní àjùlọ yìí ọlọ́wọ́ bá sọ ní suratul hadid ipe la yastawi minkum man anfaqa min qabli al-fath wa anábi ní kò jọra wọn àwọlọ́wọ́ bá ní kò jọra wọn kò lè ṣe dédé ara wọn láàrin yín àwọn tó ṣe pé tó pé man anfaqa àwọn ná dúkìá wọn sítọ́lọ́run ní qabl al-fath síwájú kó tó di pé ọ̀nà ti sí kó tó di pé islam fẹ́ táwọn èèyàn ti wọ́bẹ̀ wa qatala táwọn tó jagun olúwa ní ulaika a'zamu darajatan àwọn eléyìí ni ládá wọn tóbi jù ẹni pé àwọn tó ṣe pé wọ́n ná kó tó ń wọ́bẹ̀ olúwa ju àwọn tí wọ́n náwó lẹ́yìn ìgbà tí àwọn èèyàn ti wọnú Islam tí wọ́n ti ṣe fatihu Makkah wa qatalu àmáwọn náà jagun olówọ́ ni wa kulla wa'adallahu al-husna àmáwọn méjèèjì gbogbo wọn pátápátá náà Ọlọ́run ní ẹ̀san rí fún wa so eléyìí ó ń túmọ̀ sí pé àwọn ọ̀rọ̀ tọ́lọ́wọ́n mọ̀ pé ipò láńlá ni wọ́n wà nínú ẹ̀sìn yìí kò lẹ́tọ̀ sí mùsùlùmí kankan kó ní àdìsọ́kàn burúkú lórí àwọn sàhábà nabi sallallahu alaihi wasallam tí ó kí àmọ́kọ́ kọmọ sọ àìdá wọn kọmọ bú wọn gẹ́gẹ́ bí àwọn so náà ní táwọn fábá ń ṣàlàyé pé àwọn ṣíà yẹn wọn nígbàgbọ́ sí alkùrán wọn ò gba alkùrán gbọ́ torí pé kí ni ẹ̀wọ̀n tọ́lọ́wọ́n bá sọ sọ́lọ́tọ́ọ́bà àyà 117 lẹ́kan nke a ní gbogbo wọn yẹ́yẹ́ mú ti sàbúrújì fún wọn kọ́dá kọ́sẹ̀ ìmì ọlọ́run olùn summa taba ti ẹ̀ ti foríjì wọn innahum rahim torí pọ́lọ́wọ́ bá jẹ́ so gbúrú àwọn kan ilá fi mọ ti sọ àwọn sàhábà yìí inú tí ó yẹ̀yẹ́ jùlọ lọ́dọ̀ àwọn bàbá kan nílé mọ̀ gbọ́nù mọ́ pàtàkì tó kí tó bá ń sọ̀rọ̀ bàbá mi ẹfẹ́ rúpẹ́ bá nẹ́bí ọlọ́run ni ẹni tó ṣe pé kọ́lá kún ò tó èékánná ọwọ́ èékánná tí wọ́n gé kò nínú ọwọ́ àwọn sàhábà wọn ò wọ́n sì gba ọ̀rọ̀ ń gbọ́ sírú eléyìí ní tó lágbára nínú ìwà burúkú ni so tó ṣe pé náà ni ó fi ń da afẹ́ tó bá jẹ́ súnà kóhun náà kọ́ ma fojú kéré àwọn bàbá yẹn lójú wọn kọ́ wá jẹ́ pé àwọn sàábà náà ma gbéga torí wọn kàn sàábà kún so àwọn bàbá wọn bàbá wọn bàbá wọn bàbá wọn lójú wọn lójú so kí ẹnu wọn ma jí kó ma yí wọn pé àwọn bàbá yìí wọn ò tó nǹkankan ilẹ́gbẹ́ àwọn sàábà nabi sallallahu tí ó ni pé gbogbo àwọn tó dé lónìí tí wọ́n ń takọ àwọn bàbá yìí wọ́n nìkan àwọn àgbàlagbà àwọn nìkan wọ́n yẹ̀yẹ́ àwọn àgbàlagbà wọ́n bú wọn ọmọkọ́mọ ni wọ́n mọ́ wá sọ wọn pé tàbáníkà ti ẹ̀wọ́ Ìlọrin yìí gan ta ma ń sọ pé ilé àgbàlagbà ilé àgbàlagbà ilé yìí ò sí nínú ilé àgbàlagbà wọn tẹ́ ní àwọn so àwọn sọ̀hábà yìí àwọn náà bá nàbí sallallahu alaihi wasallam sẹ̀sìn àwọn ni wọ́n tóbi àwọn tó jọ àwọn lójú nù tàbí àwọn bàbá kan kìí kan àwọ̀ kò sí tó kan pẹ̀lú àwọn bàbá wọn inú tó bá ti ẹkọ́ mọ́ nípò wọn dìfẹ́ndì àwọn bàbá mú sọ fún mú ní nínú ilé gbogbo lọrin ilé sàrùmí so kí ni ti tí ànábì mú wá táwọn sàábà dún lérí àwọn tó kàn wánù so kọ́lọ̀ kó ṣàánú fún wa àwọn sàábà yìí ń gbọdọ̀ tóbi lójú wa gan kọ́dà èèyàn gbọdọ̀ wo pé á jẹ́ kí n wo ìgbésí ayé sàábà kan kí mi náà mọ̀ wá ṣe pé bí sàábà yìí ṣe ń ṣe mẹ́lẹ̀ mi náà mọ̀ ṣe so pé á

alaikum salam ok ẹni tí ń kí ọ̀nà tó wá ṣe mistake tí wàá mọ̀ bẹ́ẹ̀ àkọ̀bí rí ẹ̀kú ṣe tí kú ṣe bàájí yẹni pé ń kírun sòkò á mọ ìdájọ́ ètò òun ṣe mẹ́ so tó bá sálámọ̀ta kú ṣe bàájí sí náà irú ẹni yẹn yóò bá wọn kí wọ́n gírèbù yẹn tán tó bá ti kí tán kó sì padà kọlọ káàsì mhm. kò sí kò ní dápadà so wọ́n ní pẹ́ nìyẹn ó ń kí wọ́n gírèbù lọ́wọ́ ó wá rántí pọ́n sí káàsì bò tó ti wà lórí ìrun yẹn yóò parí mọ́ gírèbù lẹ́yìn ìgbà yẹn yóò àlè kálásárì padà so kò sì ní tó dá mọ́ gírèbù padà mọ́ torí pé rabbana la tuwakhizna in nasina akhtana èyí lẹ́ṣẹ̀ nígbà tí yẹn bá gbàgbé àbí yẹn bá ṣe mistake lórí àti ṣe nǹkan fúnlàm. aleykum salaam. تحت تحت تجري تحتها ẹni mú bíwọ́n ní tajiri min tahtiya tó bá mú wá kí min tahtiya wà bọ̀ tó bá ti gbé wá wọ́n kàgbé wá ní tahtaha yẹni pé ní zorfu makan so ni ipe ń sàn lábẹ́ náà ni túmọ̀ méjì so wọn rẹ̀ tó ní ṣe Thank you ẹ̀rí rẹ̀ wà nínú ọ̀rọ̀ ẹ̀sìn tàbá ń sọ pé al-Qur'an ana hadith bákan náà ni ijma pàtàkì lọ ijma wà àwọn sọ̀hábà náà sọ̀hábà bá panu pẹ̀lú lérí tí wọ́n ń ṣe so ti dẹ̀sẹ̀ so tó má dápa náà bí nǹkan ma ń ṣe tí ó rìnlẹ̀ náà ni pé sallallahu alaihi ni mọ́tí wọ́n fẹ́ ṣàṣàlátù fà nábì wọn ni wọ́n ṣe allahumma salli ala muhammad wa ala muhammad kama sallaita ala ibrahim wa ala ibrahim innaka hamidun majid àmọ́ tá bá dárúkọ rẹ̀ sallallahu alaihi wasallam ni n tẹ́ fi ma níbi tó bá lè wo tíra àkọ́kọ́ tó jẹ́ pé tíra hadith tí wọ́n kọ́kọ́ jọ nínú islam náà ni so n tí àwọn imam malik wọn náà bá náà ni wọ́n kọ sínú rẹ̀ ṣùgbọ́n náà àwọn afátẹwà ní pé ẹ̀rí rẹ̀ ń bẹ́nu hadith annabi tánàbí ni man salla alayya marratan sallallahu alayhi ashara marat sallallahu alayhi ń bẹ́nu hadith annabi bẹ́ẹ̀ kíkẹ́ wa ní sallallahu alayhi wasallam so ẹ̀rí rẹ̀ ń bẹ nínú hadith yẹn wallahu alam نعم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك